ètò ojúmọ́ rẹ ó ń tẹ̀ síwájú bó sì ti tẹ̀ síwájú làwa náà ń tẹ̀lé lágbára lọ́wọ́ Ọlọ́run iwájú iwájú báyìí tí ọ̀pá ẹ̀bì ti ń ré sí òun làwa náà máa lọ àní di ọlárẹ̀yìn lágbára àláòrà bí tó gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò ní ẹ̀ǹkan àti lọ sí ìgboro àti lọ béèrè lọ́wọ́ àwọn aráàlú pé ètò ìdìbò tí a ṣe kọjá ṣé àwọn aráàlú wọ́n lè sọ pé ihun táwọn dì òun ni wọ́n kà àti pé ṣé ìbò wọn ṣé ó sọ̀rọ̀ ṣé ó ní nǹkan tí àwọn náà tán fi ìbò wọn tán fi sọ gbogbo eléyìí òun ni àwọn aráàlú ni wọ́n ti dá wa lóhùn sí tó o ní báyìí ẹ mo ti wá padà wá sí ilé agodo pẹ̀lú àlejò mi ẹ wọ́n jẹ́ ẹnìkan tí ó máa ń ké tuntun sọ̀rọ̀ tó ń lọ pàápàá ohun tó ní ṣe pẹ̀lú àwọn aráàlú ta lè pera wa ní òǹdìbò wọ́n wá láti ẹgbẹ́ kan tí kì í ṣe ti ìjọba tá a mọ̀ sí Citizens Liberation Advocacy Initiative ẹ bá mi kí ọmọọba Adébọ́lá Adéníjì Àdèlé káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ máa hmm. ẹ kú iṣẹ́ náà ẹ kú iṣẹ́ náà. ẹ bá mi ká àwọn ọmọ nàìjíríà tó wò yín. ọmọ nàìjíríà mo kí yín ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ náà hmm. iṣẹ́ gbè wá o. àmì hmm. tó ní ojú ìwòye yín Eh, àti nójú ìwòye àwọn aráàlú gẹ́gẹ́ bí ìbéèrè tá a fi síta tí àwọn èèyàn sì ti dá wa lóhùn pé ètò ìdìbò tí a ṣe kọjá yìí ṣe lè sọ pé ìbò àwọn aráàlú ó sọ̀rọ̀. Eh, ṣé ó sọ̀rọ̀ ni kí n pè ní àbí ṣé ó tẹ̀wọ̀n ok ẹ jẹ́ àjọ wò dáadáa yẹn aráàlú o ó sọ̀rọ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀ tó. Hmm ní nàìjíríà ìjọba méjìlá máa ń wò papọ̀ ìjọba ológun àti ìjọba alágbádá ìjọba ológun ń fi ìbọn wọ́n fi gbàjọba tipátipá tipátipá tó máa pààyàn lọ rẹpẹtẹ tá a fẹ́rù ẹ̀ mọ́ ní nàìjíríà tó ní wáyé mọ́ títí lẹ́yìn àparẹ́ ìjọba ológun ti lọ ìjọba tiwantiwa náà tó wá mú bọ̀ dání ìbọn tí kì í pààyàn hmm. yẹn ni káàdì alálòpẹ́ hmm. tó wà lọ́wọ́ wa tá à ń lò yẹn ni pé tí n bá sọ pé ó tẹ̀wọ̀n kò tẹ̀wọ̀n tó ó nítumọ̀ olóòtú ìtumọ̀ yẹn náà ni pé tá a bá wo ìjọba tó kọjá lọ tí wọ́n ń wòye pé dandan èmi ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ dandan èmi ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ yẹn ni pé a wo àwọn tán kúrò ní APC tó lọ sí PDP nínú mm. ilé ìgbìmọ̀ asòfin àgbà mm. àwọn mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n. tí wọ́n kúrò nínú APC tí wọ́n kúrò nínú APC lọ sí PDP èèyàn kan ṣó ló padà náà mẹ́ẹ̀ẹ́dógún tí mo sọ yìí. tí wọ́n kò nu ẹgbẹ́ kan sí mi. ó ṣó wípé ó ṣó fún wa wípé káàdì wa hmm. àti ìbò wa tẹ̀ wọ́n hmm. tí kì í ṣe bọ́ la fi gbé bọ̀ tá a fi káàdì yẹn lé wọn kúrò ńbẹ̀ ìyẹn àkọ́kọ́ àti kejì ìkẹta ni pé ẹni tó jẹ́ gómìnà gan hmm. tá a mọ̀ sí gómìnà wa tí míì tó fi pé àwa ni ikú bẹ́ẹ̀ tàwa la wà ń bẹ̀ tí káàdì wa tó gbé kúrò ń bẹ̀ tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀ tó a ò jáde tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó mú ìwúrí wá. ẹ jẹ́ ká wò ó bíi mílíọ̀nù mélòó àwọn ènìyàn ni hmm. wọ́n forúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò alálòpẹ́. ẹ ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún eighty four billion. Hmm. mílíọ̀nù mẹ́rìnlélọ́gọ́rin ni àwọn tí wọ́n forúkọ lẹ̀. àjọ elétò ìdìbò sọ fún wa pé wọ́n forúkọ sílẹ̀ àwọn mélòó ló lọ gba káàdì ìdìbò wọn. àwọn tó ń gba àwọn seventy four ló gba seventy four million àwọn eleven million ló gba ó sì wà lọ́dọ̀ wọn báyìí hmm. ìyẹn ni pé àwọn tó wá jẹ́ seventy four million tó gbà yìí àti ìlú dáadáa. bí èèyàn mélòó ni wọ́n kà pé wọ́n ṣe ìdìbò ní ti ti ààrẹ àti ní ti ipò gómìnà. ní ti ààrẹ nísìnyí tá a bá ro àwọn méjèèjì papọ̀ àti tó wọlé àti tí ò wọlé gbogbo ọ̀gán ò tí ì wọ twenty million ládùúrú káàdì alálìpọ̀ seventy four million. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, gbogbo wọn ò pé thirty million àwa wá ń béèrè pé níbo ni forty million tó kù wà hmm. ẹ̀yin ará ilé ẹja jọ fiyèsí àwa dé ibì kan tèmi ti ń dìbò hmm. olóòtú mo wọnú bẹ̀ báyìí mo rí pé orúkọ àwọn bíi ogún míì hmm. wọ́n ti wà lamẹ́ríkà ogún míì wọ́n ti ṣaláìsí wọn ò sí mọ́ rárá wọn ò sí mọ́ ọlọ́run kọ́lọ́run fọ̀rùn kẹ́ wọn àmín àwọn míì ti kúrò ládùúgbò ibi tó ń gbé yẹn lọ síbò míì lọ síbò míì hmm, àwọn náà ti lọ next level bẹ́ẹ̀ of course ìyẹn wá ṣòwò pé àwọn tó ń forúkọ sílẹ̀ gan ti ń bí fúnra ẹ̀ hmm. ó ṣòwò pé àjọ elétò ìdìbò kàn ń kójọ hmm. wọn kàn ń kójọ wọn ń kà sókè wọn ò yọ ọ̀tún fọ̀tún hmm. wọn ò yọ òsì fósì àwọn eléyìí ti wà lamẹ́ríkà hmm. àwọn eléyìí ti kúrò tó ti kó lọ sí ilé wọn síbòmíì hmm. inú ara wọn yẹn ẹlòmíì ò ráǹfààní ààyè láti wá. padà wá. ṣùgbọ́n èèyàn kan ṣe pàtàkì sí mi tí yẹ pé a di ọ̀rẹ́ láti ọjọ́ yẹn ó rìnrìn ẹ̀ méjì Port Harcourt ló ń gbé ó ti dé airport Èkó yìí ó gbàgbé káàdì ẹ̀ tó fì pé òun fẹ́ fi dìbò hmm. kò mú lẹ́yìn Rivers State ó tún ṣe padà lọ hmm. oh my àwọn tó fẹ́ràn orílẹ̀-èdè nìyẹn hmm. tá bá wòye tó ná tó fi wọ ọkọ̀ bàálù bàálù lọ síbi ibi tó ti lọ. yóò fẹ́ tẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. sọlẹ́sọ̀lù kan lè fún yàn. ó wá ìyẹn ni pé ìbò ẹyọ kan yẹn ó ṣe pàtàkì. so ẹ̀yin tẹ́ ẹ gba káàdì ìdìbò dání tí ẹ wá jáde tẹ́ ẹ fi jáde dìbò ẹ ṣera yín ní. kí lẹ rò pó fà á táwọn èèyàn fi jáde. now a ti wá ojútùú sí i ojútùú yẹn là ń sọ fún aráalé ń sìn pé ẹ jẹ́ àjọ wò dáadáa tó o bá sọ pé lágbájá ò dáa hmm. o ò fẹ́ dìbò fún ó ti dìbò torí pé àwọn tó ń jáde dìbò máa dìbò fẹ́ni tó ò fẹ́. tó ò fẹ́. logic nìyẹn pé ah, eh, a fẹ́ àtẹ̀fẹ́ ládùúgbò ṣùgbọ́n ò wá ṣe nǹkan kan ò gbégbèsè kankan. pé ká fi dìbò fún ẹlòmíì tí wọ́n fẹ́ yẹn hmm. àwọn ọba péréte tó jáde dìbò yẹn ti dìbò fẹ́ lòmíì ẹni tó ò dẹ̀ fẹ́ náà dìbò fún ó ti dìbò hmm. yẹn ni èkejì àwọn tó gba káàdì ìdìbò tó kàn gbà sọ́wọ́ pé fún ìdánimọ̀ ilé ìfowópamọ́. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ gbà ń torí ẹ̀ eh, lóòótọ́ ọ̀pọ̀ àní ẹ kọ lè bá a dá wa mọ̀ wọ́n lè ní ká wọ́n lè lóòótọ́ dọjọ́ wájú kọ́mọ wa fẹ́ lọ ilé ẹ̀kọ́ ìjọba kan ní ẹ bẹ́ẹ̀ bá ti ní káàdì ìdìbò alálòpẹ́ o àbá fẹ́ lọ sí ọsibítù o àníta bá ti ní káàdì ìdìbò alálòpẹ́ o àwọn ò ní dá yín lò. bẹ́ẹ̀ni hmm. now àwa rí i pé tó bá débi kan á béèrè pé ṣé o ní national id card tó bá ní kò sí ṣé o ní Nigerian passport tó bá ní kò sí ṣé voters card ó wà pé kò gbà á mọ̀ pé wọ́n lè mọ̀ ẹ́ ó ti wá fọkàn sí pé ohun tó ń gbà fún nìyẹn nìkan ó máa fi sílẹ̀ ó fẹ́ gbowó jáde ni ó fẹ́ sanwó wọlé ni ó fẹ́ rẹ́gísítà ni ó ṣe gbogbo tó fẹ́ ṣe ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù torí ẹ̀ tó ṣe gbà á kò mú wa kò ṣe. ìyẹn ṣò wípé à ń fi ra wa sẹ́yìn tí o bá jáde dìbò inú wọgbọ́n á dùn wípé ẹni tí mo dìbò fún ló wọlé ó wá láǹfààní láti béèrè. tẹ́ǹtẹ́ bá wá dìbò fún ọ̀bá wọlé ńkọ́ ṣéèyàn tún láǹfààní láti béèrè. ṣẹ́rí ẹyẹ làwọn afi dúró pé ẹ má jẹ́ ká sọ̀bùnù. Hmm. gbogbo ọmọ nàìjíríà kò sí ìtọ́wá láti amẹ́ríkà tó wá kọ̀ǹtẹ́sì nù wọn hmm. tó wá dìbò kò sí ìtọ́wá láti london ọmọ hmm. nàìjíríà kan náà ni wá èsì kan náà èdè kan náà ìwà kan náà ìṣe kan náà lájọ ní tajọ ń lò àwọn làmájòkó wípé kájọ wá wò èyí tó dáa nínú wọn ká dìbò fún ìyẹn ní ìgbìmọ̀ ìjókòó ìṣèwáyé. ṣé ẹ lè sọ pé gbogbo àwọn tó jáde du ipò hmm. gbogbo wọn ló tó gbangba sùn lóyẹ gbogbo wọn ló kájú ẹ ló hmm. kọjú òṣùwọ̀n. ẹ wọ́n ti wọ́n ti fi nǹkan kan stẹ́ǹdì wọ́n ti sọ fún wa pé tó o bá fẹ́ jáde dìbò tó o bá ti lówó hmm. jókòó sáyé ẹ. ṣòwò yẹ kó jẹ́ jàràbà wa nínú ètò ìdìbò. ìyẹn ló ṣòwò fún àwọn tí wọn ò wá jáde dìbò because ẹlòmíì tó ti gbà yí pé máwọn oníṣòwò máa dìbò fún àwọn á fún ẹ ní two thousand sínú àkáǹtì ẹ ó ti jẹ ohun ọdún mẹ́rin hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín láàárọ̀ ẹni tó tó ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ni ìjọba ìjókòó ẹgbẹ́ tí kì í ṣe tìjọba yìí fi wà ló fi wà yí pé abẹ́ ẹ̀ ni gbogbo àwọn tó ń dìbò tó sá sí hmm. tó lè fi rí ẹ̀tọ́ ẹ gbà tó lè fi rí nǹkan tó fẹ́ gbà tó lè fi sọ̀rọ̀ jáde tó lè gbọ́ tó lè fi béèrè nǹkan tó lè gbà torí pé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tá a bá fi lẹ́tẹ́dẹ̀dù akọ lẹ́tà síjọba kan wọ́n gbọ́dọ̀ wà ìyẹn tó o bá ti wá o láǹfààní kan tó fẹ́ jẹ tó o bá lọ dìbò o sọ̀bọ̀ nínú òótọ́ ni mo òótọ́ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn yẹn ni pé ẹjẹ́ àjọ kọ́mọlùbọ́ kájọ wà lójú kan pé a ní yìí o ṣáwọn la gbé síbẹ̀ ok àwa pe ìpàdé ìjọba tá a gbé síbẹ̀ kó bá ṣe dáadáa kí lẹ fẹ́ ká ṣe sí ẹ ó yá ẹjẹ́ àgbẹ̀ lọ ẹjọ́ ṣáàlù lẹ́tọ̀ọ́ láti gbéjọba lọ. bẹ́ẹ̀ ni àti ní àwọn àwọn lọ́ọ̀yà ti wà. Hmm, àwọn agbẹjọ́rò àwọn agbẹjọ́rò ti wà àwọn tó mọ̀fin. tó dáńtọ́ ti wà pé gbogbo ètò campaign tó ṣe pátápátá. ìpolongo ìdìbò ìdìbò tó ṣe gbogbo ẹ̀ láti ní lọ́wọ́. Hmm, gbogbo ń tán sọ tán ti fẹnu yẹran sọ́bẹ̀ máa kọ́lé fún yín máa ṣe gbá. ìkan tiẹ̀ sọ ìyẹn la máa kọ́kọ́ dúró sí lọ́rùn sí mi ò ní hmm. sọ̀lú yẹn pé tẹ́ ẹ bá ti dìbò fún mi ṣe rí sálárì tí wọ́n jẹ yín yẹn láàárín ọgọ́rùn-ún ọjọ́ máa fún yín pásán hmm. àti kìyàn mọ́lẹ̀ báyìí yẹn la fi sókè pé a fẹ́ wo ọgọ́rùn-ún ọjọ́ yẹn bóyá yóò ṣe bóyá yóò ṣe àbí kò ní ṣe àti gbẹ̀tì. ó bá wá padà wá tó bá ní àánú tí mo fi sọ pàdé gún mo mà ládé ògún o ní tí mo rò pé mo máa bá ẹ omi pọ̀ jọ kà lọ nǹkan tó bá bẹ̀yìn aráàlú. ìyẹn ló ń fi àyè sílẹ̀ pé kán gbọ́dọ̀ máa ronú dáadáa hmm. láti sọ̀rọ̀ torí èyí tán bá ti sọ yẹn ó ti bọ́ sétí àwọn aráàlú èyí tí mò ń sọ láàárọ̀ yìí ó ti bọ́ sétí àwọn aráàlú ìyẹn ni pé gbogbo ẹni tó bá mọ̀ pé òun ò kájú ẹ̀ hmm. kó bá jáde síta torí pé àwa náà ti ń ṣe rìsáàṣì tiwa ta ti ń ta ti pé ṣé ó lè ṣe àbí kò lè ṣe ṣé ó lè ṣe ìyẹn ló wá kù sọ́wọ́ gbogbo àwa tá a jẹ́ ọmọ ẹgbẹ́ pé hmm. níbo là ń lọ ibi tá à ń lọ rè ó ń fìyàn lọ́kàn balẹ̀ hmm. pé àwa la dìbò fún ẹ alẹ́tọ̀ láti béèrè nǹkan báyìí lọ́wọ́ ẹ. ṣé a lè ya ètò ìdìbò hmm. a lè yá kúrò nínú hmm. owó níná fún àpẹẹrẹ nígbà tí àwa wà ní ilé ẹ̀kọ́ wọn ní àti àwọn elétò tó ń bá fẹ́ jáde tó ń bá polongo òdìbò pé n tí wọ́n fẹ́ sọ ní tí wọ́n fẹ́ ṣe ni wọ́n á sọ mm. ìtamọ̀ sí party manifestos mm. ṣùgbọ́n láyé ìsìn wọ́n ní ní táwọn aráàlú á sọ ni pé a fẹ́ manifesto kankan mm. àníṣe èló ló fẹ́ fún wa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kó tó di pé ẹ dáhùn ẹ jẹ́ ká lọ sí ilé agbára à ń bọ̀.